olóyè bàbá olóyè ìjọba bàbá lẹ̀ ní baálẹ̀ mọ̀ ti gbé kuru gàjà. Ah! àwọn olórí burúkú ti bàyè baálẹ̀ jẹ́ ẹ́ níbi ká mọ bọ̀kẹ́ mọ sáré gbóúnjẹ pamọ́ ẹ wá rí tí mo jọ náà kan ẹ sáré gbé kuru gorí àjà lọ àní baálẹ̀ ti kú. Ah! aláṣọ fẹlẹlẹ aláṣọ fẹlẹlẹ ángẹ́lì ti gbé bàbá lọ sọ́run rere ọmọ mi dákun jọ ìjọba orí mi chẹ́ńjì díẹ̀ kan lọ́wọ́ ẹ̀ kẹjẹ pé ó ń gbókàdá.